I love you so much. I love you too. ṣe tọ́lá ni mò ń wò lẹ́yìn ẹ̀ ni. tí n bá lọ ká yín mú tó bá lọ jẹ́ kí n dẹ̀ yà kí n gbé sórí Facebook. mo ti sọ fún wọn pé wọ́n fẹ́ bọ́kọ̀ ìwọ náà ni. àgbẹ̀ ló máa dé bí ẹgbẹ́ yín. láti bí ọdún méje kò lóyún kò bímọ kí ló dé. we had sex and you enjoyed it. wọ́n kọ́ tó wá ṣe gbòòrò mi máa ń rí o ọmọ kan máa ń mẹ́lò bí ẹni pé mi rí ẹ. òun máa dì ní èmi. tí wọ́n bá ní bóyá lè ṣe irú nǹkan báyìí fún mi màmá jiyàn. ẹ̀rọ mi ni màá fún mi. I love you. I will do anything for you. Anything. Ayé tí èmi náà fẹ́ fi ọmọ nǹkan tó ṣe ló yẹ kí inú ẹ máa dùn ni. Ẹlẹ́jà ni tó lè pàbá mu yín kọ́. Why are we confessing? Pápápá. What did you promise me? Is it a marriage? Bẹ́ẹ̀ kó sọ ẹ́ dá pẹ̀rẹ̀ tó wà máa rọ mi sí. Kí n bí mo fọkàn rẹ̀ mi. Ló ń ake ake o ẹ̀san ake mo ní ake ake ake o o o ake aṣẹ́gbẹ́ kan ò sí. Atafa fà sókè tó ijó borí tó ṣe bàbá ẹ oró àṣegbé kan ò sí ẹ̀san àké. ẹni wùwà ìbàjẹ́ tó yí doborí tó ṣe bàbá yóò rohùn. máa wé ibà fò ibà fò wọ́n wé ọ̀gá mi ẹ tẹ̀ mọ́lẹ̀ ibà fò ibà fò wọlé pẹ̀lú chẹ́ǹjì ẹ̀ mi ò ní chẹ́ǹjì ẹ wọlé pẹ̀lú chẹ́ǹjì yín o two hundred naira ni o any bus to two hundred naira mi ò ní change. o mọ̀ ń pariwo ń sìn o two hundred naira lọ́kọ̀ ọ̀gá mi gbé bọ́ọ̀dì ẹ̀ ibà fò one more chance ibà fò ibà fò ọ̀gá mi lọ ká lọ next bus stop. ẹ fún mi line by line. ọ̀rẹ́ mi ló fẹ́ gbà ah, ti gba ti. ọ̀dà yẹ́lò. o lè lè ṣe. ilé rí chẹ́ǹjì ni mò ń sọ pé mi ò ní chẹ́ǹjì náà. àṣẹṣẹ́ wà ọ̀gá mi. ẹ̀ẹ́dẹ̀ mi àṣẹjáde ni. Ah! yéé yéé yéé yéé yéé mama ẹ tún ti fún àwọ̀ yìí ẹ tún ti fún àwọ̀ yìí kí ló dé kan náà ṣọ́ṣẹ́gbẹ̀ fún yín nìyá yìí. ẹ jọ máa ẹ wọ́n ṣèṣì ní mi mọ́mọ́ ó ṣèṣì lẹ́nu yẹn ó ṣèṣì kí inú dé ganan jẹ́gẹ́ sọ́mi dàbí mo ṣe dàní ìyá yìí ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lẹ́yìn bí ẹ̀kan àpọ̀kọ̀ jẹ jẹ́gẹ́ sọ́mi olórí burúkú ni nígbà tẹ̀ ti fọjú àárọ̀ yín báyìí tẹ̀ ti fi ṣòṣì ẹ wá ń fi ọjọ́ alẹ́ yín ẹ wá fi ń fọ abọ́ fún ọmọ yín ẹ wo ìyá ẹ wo ẹ wo ṣe mi mọ́ ó ti ẹ̀yọ̀ lọ́rùn bóyá kò ló yọ ní àbẹ́sẹ̀ mi kọ̀ọ̀kan ó kàn já bó kódà iṣẹ́ oṣù yìí kan ti wá ṣe wómú báyìí kó ti ṣe yín o kó ti ẹgbẹ́ ní burúkú sọ̀kẹ́ mi kẹ́ yé bèmí ẹ̀yin kẹ́ bẹ́lẹ̀ dà yín ẹni bọ ẹ̀yin lẹ́mọ̀ kọ́tẹ́ fojú ọ̀rọ̀ yín ṣe ẹ bẹ́lẹ̀ dà kò tẹ̀ wá sí kankan fún yín mọ́ ṣe ti gbọ́ mi ṣe rí àwò tẹ̀tí fọ́ yìí wọ́n fi owó oṣù yìí bá máa fi di yóò ṣì ẹ kó ṣì kúrò bí jọ. mo ti ń darí ẹ dá wọn ó ó ó ó ó má ṣẹlẹ̀. lé mi o. Bó o máa ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ mi o. Àwọn stọ́ọ̀bù wa o. Bàbá mi. Ó wà bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀, ó wà báyìí, ó wà báyìí, ó wà báyìí wà báyìí kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ ń bọ́lẹ̀ wọ̀ bọ̀ lẹ́nu lọ kí ló sì jẹ́. àórí two hundred náà change mbẹ three hundred náà change mbẹ. àfọ ọmọ pẹ. mi ò ní change jáì sọ fún mi pé kò sí pé two hundred náà lọ kọ̀kẹ́ tó wọlé. ẹ kò kàn mí bá wá change jẹ máa lọ. kò sí change mọ́ pariwo látàárọ̀ gbogbo yẹn ń gbọ́ mi gbogbo yẹn ń gbọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lè kí n gbé nẹbọtọ kẹ kí n kí n jẹ ọlọlọlọlọ bójú yìí jẹ ni. Ah, ẹ̀wọ̀n mi ló wulẹ̀ ẹ̀gbọ́n bójú sọ ẹ̀wọ̀n lè kí n gbé nẹbọtọ oh, kí n máa jẹ ni. mi gbọ́ tó ti yàwé sọ́ọ̀rì lè mi báyìí nígbà pa. ọ̀gá mi gbé bọ́ọ̀dì kan. báwo ma agbẹ́jà ilé tí pàṣà. wọ́n wọ́n wọ́n wọ́n ọgbẹni fọwọ́ fọwọ́ bá bọ́lẹ̀ wà bá ẹgbẹ́ tí bá kó ya ẹgbẹ́. ẹ bàbá máa ẹ má yìí kéde fún yín o máa bójú ìjẹ ẹ fẹ́ sọ ibi kù ọtí àlọ́ rẹ ni. máa ti kàbẹ tó fi kéde bọ̀ tiẹ̀ máa ti kàbẹ lọ́jọ́. kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lẹ̀ máa lù ẹ́ máa gbọ́ bí rẹ̀ mọ́ káyọ̀ rẹ̀ ọ̀ bí rẹ̀ kọ́sẹ́ kí ni mọ́ bí rẹ̀ níbo ni kọ́lá wọ́n rà pẹ̀sẹ̀ báwa fún mi jẹ́ ìdìbò fún mi jẹ́ ìdìbò náà ẹ̀sọ́ ìdìbò ẹ̀sọ́ ìdìbò ọkọ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ ìdìbò jẹ̀ fún mi fún mi jẹ́ ìdìbò kí ló ṣẹlẹ̀ ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀ kí ló ṣẹlẹ̀ má bọ̀ yẹ fún mi jẹ́ ìdìbò ọjà ọjà ọjà rẹ̀ wọ́n tó yọ ẹ̀ wọ́n fi yà ẹ̀ lọ ẹ̀ fún mi jẹ́ ìdìbò kó lẹ́yìn mi náà ẹ fún mi ṣéǹjì mi fún mi ṣéǹjì ẹ kò tẹ̀ mí kí wọlé kó gbé mi lọ. wọ́n kó sí tàbí kó kó sí lọ tàbí kó kó sí lọ àkókò mi mọ̀ wọ́n ẹ̀ pọ́p o ti sáré sá tó tó o ti sáré yẹn o sáré yẹn sá sáré yẹn fún mi sẹ́yìn mi kọ́ pa èmi ni o kọ́ fún sẹ́mi ni gbogbo ilé ah ọmọ ọ̀yẹ́ ẹsẹ̀ máa wù fún ah máa pa aládùúgbò yìí ah máa pa akọ́jọ́ aládùúgbò yìí ládùúgbò mi wọ wọ bí yàrá rẹ. ẹ ẹ fajúro bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò gbà kì í ṣe bu ọlọ́jà o ṣebí kò ju gbogbo ibi tí mo sọ fún yìí lọ ṣebí mélòó wà ní koríko koríko tí mo ní kẹgẹ lásán ah. tẹ n complain. ẹ ẹ mọ ìgbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni máa kó èmi náà ẹlẹ́mi ẹlẹ́mi náà ni máa kó ẹni gbogbo bíi ẹ̀dẹ̀ tó náwó dé ìsàlẹ̀ ń bẹ̀ yẹn. ó dáa èló lẹ fẹ́ gbà. ẹ fún mi ní two thousand naira. ní kíni. n sáré ṣe. two thousand naira níbi kékeré yìí ah, ah. ṣé ibi báyìí ti wá pọ̀ ju one thousand naira lọ ni ẹ wo bàbá tí àwọn ẹlẹ́yà kejì bá ń kọjá lọ́sìn tí mo pè wọ́n lọ́wọ́ kan tó bá jẹ́ mi ṣé one thousand tẹ̀yìn kọ yẹn lọ́wọ́ kan náà máa gbà lọ́wọ́ mi tó sì máa dúpẹ́ lọ́wọ́ mi. àwọn ẹlẹ́yà kejì tẹ̀yìn ń sọ yẹn fúnra ọlọ́run ló ṣe àwọn yẹn lóníṣẹ́. fúnra ọlọ́run ló ṣe àwọn ẹlẹ́yà kejì lóníṣẹ́ lẹ́nu tí yín ṣé ẹ̀yin ò ṣoníṣẹ́ lè fi àárọ̀ ọjọ́ ayé yín lẹ̀ tẹ́ẹ̀ fi ṣiṣẹ́ tẹ́ wá fi arúgbó ara pẹ̀lú wú lórí tẹ́ fi ṣiṣẹ́ lọ́jọ́ alẹ́ yín mo pọ́n yín lé ni o bí ó bá ṣe pé mo pọ́n yín lé mo mọ nǹkan tó yẹ kí èdè àpọ́nlé lẹ pè fún mi yẹn ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ sọ yóò wúwo ah, ọlọ́run ọ̀rọ̀ mi dọwọ́ ẹ o ta ni mo ṣẹ̀ táyé fi le kòkòkò mọ́ mi báyìí òrọ́mọdé tó ń rákò lọ sí kọ́tà kí n má fà padà sẹ́yìn ẹ̀yin obìnrin nǹkan lọ́wọ́ mi kí n má ṣẹ̀tọ́ ilé tí mò ń gbé àbí ládùúgbò mi mi ò sọ̀rọ̀ àbùkù sẹ́nìkan rí. Èdùmàrè mà ṣàánú mi o àgbádá òṣì tí mo gbé wọ̀ yìí ó sùn ọlọ́run. abẹ́rẹ́ ọlọ́run ẹ má ro pa síbí o ẹ má ro kun ẹjọ́ nítorí ọlọ́run ẹ pàṣẹ fún jà ọwọ́ jẹ́ káyé mi dùn látòwúrọ̀ títí dalẹ́ o Èdùmàrè yé mi ò fẹ́ mi ò fẹ́ o ò ò mi fẹ́ o. gbà lọ́wọ́ mi kó làdúrà àgbà kú lórógbó báyìí kí ló ṣẹlẹ̀ ń gbàdúrà láìsí mẹ́ka ṣé ò sí kí ló ṣẹlẹ̀ fàdúrà lẹ́nu àwọn aṣọ tuntun. kò sí tuntun kankan ju pé owó yìí two thousand naira lélẹ́yìí. owó tèmi fún ẹ kéré. ó kéré. owó ló kéré lórí gbádùn mi àìgbádùn yìí lórí nǹkan tá a jọ enjoy àmọ́ ó ní nǹkan tí mo sọ fún ẹ pé mo fẹ́ fowó ìṣèkà tó wọlé ó dẹ̀ sọ pé ó máa fún mi lówó bó ṣe wá di two thousand yìí kò yé mi. ó ní sori burúkú ayé ò ní bàjẹ́ mm. ṣebí téèyàn bá sọ pé adé máa gún tó dẹ̀ tún fẹnu ara ẹ̀ sọ pé adé ògùn mo ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni èmi mo sọ fún ẹ pé máa ṣe nǹkan báyìí fún ẹ èmi náà mo ò dẹ̀ ṣe mọ decision mi nìyí àmọ́ ó ní nǹkan tèmi àti ẹjọ́ agree lé lórí kó tó di pé mo gbà. Ah, ah. jaguar ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ó ní nǹkan tí mo fẹ́ fowó yìí ṣe ò ṣàánú mi. kí ló ní kí n ṣe. bẹ̀rù ọlọ́run. lẹ́nu ẹ̀ kémi bẹ̀rù ọlọ́run. <laughs> sọ fún mi péré ló ń ṣe no no no ojú mi kò sọ péré ló ń ṣe. mo ò ṣeré. ayé ni ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu tiẹ̀ wàláì kò tọ́ sí ẹ ọlọ́run ọba ń gbọ́ kò tọ́ sí ẹ. Ah, ah, ah, àlèrè ló ń ṣe sẹ àìrè ni èrè ló ń ṣe ọ̀gẹ̀dẹ̀ tèmi ń fojú kògbókògbó wò mo mọ̀ pé àwọn boys àdúgbò wọn ti fi dín dòdò àwọn tó máa fi ṣèpè kéré wọn ti fi ṣèpè kéré ṣe borí ló yọ ìyá jaguar orí ló yọ míì máa gbọ́ odò tèmi rò pé máa wẹ̀ máa lọ máa bọ̀ ọlọ́run yọ mi ṣá alódùn gbé mi lọ omi fẹ́ gbé mi lọ ọmọ ìyá mi nǹkan tí mo rò pé máa rí kọ́ mo rí ó deserve ẹyẹ tó deserve náà nìyẹn òkú mọ̀ mi <laughs> fowó ṣeré ni mí èèyàn aláàjì títí ló kù mi ìbá kú síbẹ̀ ọlọ́run ló yọ mi <laughs> ìwọ wá fọ ọlọ́run bẹ̀ mi ó ní ìbẹ̀rù ọlọ́run mi ì lè bẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ̀ta yìí máa parẹ́ ah. ọlọ́run bá ń lọ èèyàn nǹkan tó deserve yẹn máa rojú nǹkan tó deserve gangan gangan ni mo fún ẹ̀yìn. san ake àṣegbè kan ò sí ọ̀tá fásókè tó ijó borí tó ṣe bàbá ẹ oró àṣegbè kan ò sí ẹ̀san àké. ẹni hùwà ìbàjẹ́ tó yí doborí tó ṣe bọ́ba yóò rohùn o tòkè ń wó ẹ o yé dílé mu eye ake ake ake o. Oh, oh, oh, ẹ̀ṣẹ̀ lélẹ́yìn ni àbí àfọwọ́fà kí ni ìdílé yìí ṣe fún ẹ tí àyè fi pọ̀ tó báyìí ṣùgbọ́n nírọ̀ mẹ́ta òkè tó ṣì ni àwa ti tó ṣí báyìí ọ̀nà ọ̀dà táwọn ọmọ wa ò ní tó ṣí ọlọ́run eléyìí ó dá ọ ọlọ́run kò dá ọlọ́run kò dá. ẹ já kíyèsára ká má tún tipa ṣe ọ̀rọ̀ ẹnu ká má tún lọ ṣe ojú tó ń pọ́n ṣe apọ́n púpọ̀ ìyá tó ń jọmọ àjẹlá ni ẹ jẹ́ aṣọ́ra o torí pé etí ọlọ́run ò di bá kúkú ṣe ń bá a sọ á gbọ́ ìgbà yí padà tó bá yà. omi tí ó sọ̀rọ̀ yóò sọ ní gbogbo ọ̀nà tó bá mọ̀ láti lè fi sọ bóyá ọlọ́run á tètè gbọ́hùn ẹ̀bẹ̀ wa ṣe bí èmi náà ní nígbà kan tó jẹ́ pé ẹnìkan ò ní bá ẹkún wọnú ilé yìí kó má rẹ́rìn padà jáde. ẹ wá sàn. ẹ ǹlẹ́ ń bẹ̀rẹ̀ ṣé dáadáa ni. Ah. ẹ wá sàn. ẹ àlàbà èló ni mo rí ti ẹ̀pẹ̀ owó yẹn náà. ẹ ẹ sà mo pé tí n bá tí ẹ lè rí bíi two fifty àti ẹ fi manage láti fi yí mọ́ra wọn kí gbogbo ilé ìjọra wọn padà sá. two fifty bẹ́ẹ̀ni sá. tó ọlọ́run á ṣe tìyẹn ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan ni ah. à ń yanjú ẹ̀ lẹ́nu. madam. ọ̀gá dájú bẹ́sẹ̀ ń wo mi odidi ọmọ mẹ́ta òun ni mo ti bí kò sọ́kọ kò sí kan kíní nìkan náà ni mo ṣàdágbàdà fọ kódà tí bá lè rí bíi two fifty olórí búkú lọkọ tí mo tí mo bímọ fún kò tí ẹ rí tìtẹ́mi rò rárá. o ti tó nítorí ọ̀dà owó tó dá ẹ ló fẹ́ jẹ́ kó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ṣẹ̀ ló ń gbọ́ ẹni tó ṣe burúkú fún ẹlẹ́ni lè padà ṣe déédéé lọ́la o mo fẹ́ kó mọ̀ yẹn ọlọ́run ló mọ ìgbà àti àkókò tó ń ṣòro ọwọ́ ìfẹ́ dà òkùnkùn mọ̀ pásíkò ìlọmọdọ́dọ̀ tèmi tó bá mọ̀ ní bóyá ò bá ti wá bí ọdún méjì sẹ́yìn ah. eh, eh, àwa solution sọ̀rọ̀ ẹ̀ ah, eh, a ṣe ṣe lọ́la ọlọ́run ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Mm. mo fẹ́ kẹ́ ẹ gbà yí dání ná ní tí mo fẹ́ fún yín kọ́ leléyìí o ah. ẹ kàn máa fi lè ṣe owó mọ́tò ni o ẹ gbà. ẹ ṣe gan sa owó mọ́tò dájú ẹ ṣe gan sá ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ṣe gan. ẹyin sùn gbèmí màá jáde sí yín sí ìsìn náà lówó yẹn máa tẹ̀ yín lọ́wọ́. Ah, dájú ẹ ṣe gan sá o. ó bá tún wọlé ọlọ́run ó tún lè jù bẹ́ẹ̀ lọ ẹ jókòó mú bọ̀ sísìn ṣe ti gbọ́ ẹ jókòó. ẹ ṣe ládùú ẹ ṣe gan ah. owó mọ́tò lélẹ́yìí o. máa ga o ó wá di ẹni tí aráyé tó ń tì í di káàkiri àti jẹun wá dìṣòro èmi tó jẹ́ pé ah, kò sí téèyàn lè jẹ́ tó bá bẹ́kún wọlé mi ah, ah, ara ẹni jáde ni èmi ni mo wá ń tárara nítorí one thousand naira nìyà ń jẹ mí nítorí one thousand naira mo wá di nǹkan táwọn èèyàn ń wọ ẹnu sí lára. ẹ ṣọ́ra yín. ẹ ṣọ́ra yín. Elédùmarè ò ṣe wọn. Ah! á dẹ̀rọ̀ láìpẹ́ yìí ẹ ṣe má jà sọ gbàgbọ́ àti retí ń lọ ẹ má tún lọ dá nǹkan míì sílẹ̀ o ẹjọ́ mọ níwọ̀nba ibi tó wà o. ẹ mọ̀ pé bí báyà bó bá pẹ́ ó kúkú máa dá wa lóhùn nítorí ọmọ kókò lè pẹ́ mọ́ rárá etí ẹ̀ ò dì. àfikún igun màrí ti pa mí báyìí o kí n má bàa ráre jù báyìí lọ. ọlọ́run ló jẹ́ kí mi ò ṣe tán tí mo fẹ́ ṣopó. ìtọ́ ni mo sọ fún yín o. èmi ò ṣe tán tí mo fẹ́ ṣopó àdẹ̀ ní ráre ó rí báyìí ní àárọ̀. ọkọ mi á dẹ̀rọ̀ ó máa dẹ̀rọ̀ á dẹ̀rọ̀ àdúrà náà ní kún fún un. ọdún tó ń bọ̀ ọdún márùn-ún sísìn kò sí problem àmọ́ kò dá ọlọ́wọ́ wicked ọlọ́wọ́ wicked. ó ti jọ lọ lárí tún jẹ́ mọ́. kọ́rọ̀ tó di ìwọ̀n pápá ìwò nà amóye yìí jẹ ṣe é rò pé ẹnu lásán ni àbẹ́ rò pé àtẹ̀wọ́ lásán ó kọ́lé alájà mẹ́ta ni ẹgbàgbé tó kù. iṣẹ́ gidi lẹ́sẹ̀ lẹ́sẹ̀ iṣẹ́ tààrà mo sì ti yẹ̀ wò mo ti rí n tó bá yín lára mu odindi èèyàn lẹ́wà èèyàn abẹ̀mí ọkùnrin tó ní géńdé lẹ́wà wá ẹ gbọ́ báwọn. òkè ah, kí ló ń ṣe òkè kí ló ń ṣe ṣùgbọ́n nǹkan tó sọ ni. wọ́n ní òdìdí ó lè jẹ́ ní ẹ fẹ́ sìn wá wá bí mi náà. kò sì ń wá o òun là á lò fún tẹ́ ẹ fẹ́ wá ṣe o. a máa lò lẹ́nu yẹn máa kú sa. òun ló bá yín lára mu láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe fún yín ẹ wà ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tọ́pọ̀ ẹ̀wẹ̀ yín òróró tọ́pọ̀ òun ni wọ́n papọ̀ fún yín tí wọ́n wà gbére ajé yín lé yín lọ́wọ́. bàbá ẹjọ ṣe ẹni tá a bá mú wá yẹn ni ẹ máa kú. kò ní lè bá yín sọ̀rọ̀ mọ́ ni o mo mọ̀ bóyá yín ó kú. òkú náà nìyẹn bàbá ẹjọ má bínú báwo la ṣe fẹ́ rí èèyàn mu. sèmi wá ní kí n lọ bá yín wé tẹ́ mú wá ni rárá sá nǹkan tó ń gbìyànjú àti sọkọ nìyí ẹ mọ̀ pé ijó tí kì í bá ṣe ju ẹni ìwọ̀nla kó gbẹ̀dú ẹ̀mọ́ lójú ìjọba kò ń ṣọ̀nà tiwa láti ká máa jiyàn gbé. ṣé àwọn kọkọ yìí ti kákọ dédé kí èèyàn kan mọ́lẹ̀ ṣọ́ọ̀nù pariwo lójú wa lórí pé wọ́n ní gbọ́mọgbọ́mọ ni wá. ọgbọ́n wo la nìyí. sẹ́yìn lè ń sọ. àwọn ìtagbàlagbà fi jẹ̀kọ́ ń bẹ̀ wọn àbí ewé ló wá wọn fún yín ní nǹkan tẹ́ lò lọ òní fún yín ní nǹkan tẹ́ ẹ lò lọ. ẹ ṣàkóso sí pátánì mi ta tún lè lò tó yàtọ̀ sí tẹ́lẹ̀ mi. ǹtẹ́ gbé wá bẹ̀bí ọba lọ́nu. ẹni wúwa ìbàjẹ́. àyíká ìdọ̀tí dá lẹ́nu. ló ṣe bọ́bá yóò. dá lẹ́nu wo. àyíká ìdọ̀tí dànù. dá lẹ́nu dá lẹ́nu. àyíká ìdọ̀tí dànù mo ti dé o mo ti dé o ẹ dànù àyíká yín tó bá dọ̀tí ẹ kó bọ́de àyíká yín dọ̀tí dànù dálẹ́nu dálẹ́nu àyíká yín dọ̀tí dànù. ṣe rere ìwà ìka ò sunwọ̀n. dádì ẹ gbà ẹ gbà ẹ mo ṣe wàhálà púpọ̀ gan kí n tó ràgbò yìí ṣetán ẹ jọ ṣe ti gbọ́ mo nígbàgbọ́ pé tẹ bá ti mú ara yín abalẹ̀ díẹ̀ sí ẹ gbà kẹ́ mú ẹ jọ dáadé. Ah. kòkòrò púpọ̀ dáadé. Ah, dáadé pẹ̀lẹ́ kí ni ah, ẹ sà ẹ dàbí pé ibi ti dí ah. díẹ̀ díẹ̀ ni màá mú. ẹ màmá mú tán. Hmm. díẹ̀ díẹ̀ ni. dáàdi ẹ̀ ń dẹ́rù bà mí. Hmm. ẹ̀yin tíráì kẹ́ máa gboyè díẹ̀ sí ara yín máa wà òkè. èmi náà kọ́ ọ. Ah. ẹ pẹ̀lẹ́. ọmọ mi ń kọ́. àwọn náà ti bá bó ṣe máa dà lọ. Ọlọ́run ò ní pẹ́ dé ṣá ò ní pẹ́ dé. kò tí ń darí ẹ̀ka tó dọ̀ ti dànù. àpàdé ah, ó má ah, ah, ṣẹlẹ̀. two hundred ni. ọ̀yà ní two hundred naira mi ní o. suwara suwara má lò bẹ́ẹ̀. òkèlè tààtì. ẹlẹ́mú olè olè olè olè olè Gas ló gbé dà gáàsì ló gbé dà ó yà tó ẹrù ẹ tó ẹrù ẹ gáàsì ló gbé lójú mi ó tún parọ́. gáàsì ọ̀nà àti jẹ́ mi mi ò gbé gáàsì ilẹ̀ mi ò gbé gáàsì ẹ̀gbọ́n mi ò gbé gáàsì. níbo ló gbé gáàsì sí èmi máa pa ẹ́ o èmi máa pa ẹ́ o níbo ló gbé sí níbo ló gbé sí gáàsì ló gbé lójú mi ẹ ó tún parọ́ kó tún gbé ó tún parọ́ kó tún gbé. àbídọ́rọ̀ àbídọ́rọ̀ ẹjọ́ ọ̀nà àti jẹ́ mi ní pẹ̀lú torí kò lè máa jalè ló ṣe ń dalẹ̀ nu àbí ààyè máa ta èmi máa ebi tó ń ṣe fún èmi máa pa é sísìn. ọ̀nà àtijọ́ ọ̀nà àtijọ́ wèrè wo ọ̀nà àtijọ́ wèrè ló ṣe ń jalè gáàsì tí mo rí tó gbé lójú mi ó tún parọ́ ẹ ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe ẹ obi ẹ obi ẹ jù sínú kínní ẹ jù sínú kínní ẹ orí ẹ ti burú èmi tó gbé lójú mi ẹ sọ sílẹ̀ ẹ sọ sílẹ̀ orí ẹ ẹ ó ṣe máa lu àgọ́ mọ́jà lórí àwọn olórí burúkú yẹn kí ló gbé ojú gas. ó ti ń dára rí ẹ dára mọ́ o o o o ti ń dára rí ẹ dára mọ́ o o o. ẹlẹ́dẹ̀ mi o o o bàbá mi dàbọ̀. ó ti dára rí dé dára mọ́ ó ti dára rí dé dára mọ́ ó máa ṣẹlẹ̀ mi o bó má ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ mi Èdùmàrè dá mú ló ń bẹ̀bẹ̀ o ó ti lówó rí olówó mọ́ ó ti jọ lọ́lá yeye. ọ̀rẹ́ mi understand the lady yìí o ó ti jẹ́ fọ́màtì gan fọ́màtì méjì tí mo fún sí i mo ti rí rí mo ti rí rí ló ń sọ àwọn èèyàn wa ti kọjá lọ́dọ̀ ẹ̀ gan-an ó dà ń pọ̀ ti ṣaagan kọ̀ọ̀kan ṣẹ̀jẹ̀ ni. kí ni tí mo ti ń bá sọ̀rọ̀ iná ti ẹ̀ jí látàrọ̀ tí mo ti ń bá sọ̀rọ̀ mo ti ẹ̀ dá mi lóhùn rárá. títọ̀dọ̀ tí ẹ bá jí ìwọ sì ní hope náà eléyìí tí ó lajúlẹ̀ táwọn funfun máa ti ó gbà ń kọ́. ẹ kó wá tètè jí kó lè bá mi kówó mi tó wà lọ́wọ́ ẹ̀ náà. ìrarun ọmọ ọmọ rò kan sódì wàá tẹ̀kọ́ náà mi bá bókin tó gbowó ni magic finger ni mí nà nǹkan ẹ kó rí báyìí i've done it before láìmọ̀ ìgbà kí ló ń ṣẹlẹ̀. irọ́ àwa làgé ṣe magic finger ní òye ká ti gbowó ṣé kẹ́mi ti gbowó lóyìn nìyí. owó yẹn yàtọ̀ síra wọn mo ti ń broke o. ìgbà tí màmá fi fi wàhálà pa ẹ ṣó lónìí jí ni wàá jí ni wọn ò ṣì tó ń sùn kiri gbẹgbẹ ló ti jí. ẹni wúwa ìbàjẹ́. ó ti dá mi lóhùn ó ti dá mi lóhùn ó ti dá mi lóhùn eh. ó ti jí ó ti jí o máa dáàbò straight ni dáàbò dáàbò dáàbò. mami mami díẹ̀ díẹ̀ díẹ̀ dùn mí pẹ̀lẹ́ mami ó dùn mí. tí bàbá ẹ ṣe dáadáa náà kò dáa wà á mú mọ́ra ni. ibẹ̀ ń dùn mí gan-an. àròjù ẹ mú mọ́ra. mami wọn náà mi gan. pẹ̀lẹ́. mami omi yẹn gbóná jù. ẹ jẹ́ kó tutù díẹ̀ ẹ jẹ́ kó tutù díẹ̀. ó máa tún tutù jù kò tún ní ṣe nǹkan tó yẹ kó ṣe. ẹ jẹ́ kó tutù ẹ̀jọ̀ ń gbóná. yé ẹ ah! ó dàbí pọ́wọ́ mi lè fi sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ó rà ń bá ṣe náà nìyẹn tí mi bá bá ṣe dáadáa náà abọ́ ẹ̀ náà tún máa padà jẹyọ kí n kúkú fẹ́ kàn ṣe wọ́n á mú mọ́ra nìyẹn ah, wo tẹ́gun bá lé ní ká máa rọ́jú bó ṣe ń rárá ayé bẹ́ẹ̀ náà ló ń rárá ọ̀run o lè ṣe wàyí tèmi gan bẹ lára mi mo mú mọ́ra ni. Ah. mami ẹjọ ti pọ̀ jù yé ayi. tẹ̀m̀bẹ̀ ṣí yẹn. mami èyí Ah, mami ẹ rọra ó ti tó bẹ́yẹn náà. ṣé ò ní gbogbo gbẹnu tí ẹ dákẹ́ ni ah, ó dẹ ṣé ó ti tó bẹ́yẹn ṣé mo wá ń fi àjẹ ni ṣé bí mò ń tọ́jú ẹ ni ta lẹ́rí pẹ̀lú mi sìn tó bá délẹ̀ tán sí náà ẹ náà ló máa dà. mami díẹ̀ díẹ̀. pẹ̀lẹ́ ẹ̀wọ́ náà máa naa ma ah, ọkùnrin ṣáà ah ẹ mú mọ́ra èmi náà ó yẹ kẹ́ mọ̀ pé èmi náà mú tèmi ni o bí mo ṣe wáyé gbogbo mi mora ni o ah, nínú láti gbàgbé àmọ́ òkàn kì í ni jẹ́ ń bẹ́ jó ara yìí yẹn jẹ́ ń bẹ́ jó mo ti fẹ́ <laughs> má bomi sí o. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ọlọ́run tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ló pọ̀ dáríjì wá tó bá jẹ́ àfọwọ́fà kó wá yọ̀ eléyìí pọ̀ ìdààmú ohun ìfòòró yìí pọ̀ gbogbo ẹbí ńlá kàkà kí búba lébododo kàkà kí làálàá ó dọ̀là kó dọ̀là ìyọnu lórí ìyọnu ni èyí pọ̀ ọlọ́run àjàgà yìí wúwo kó ìdílé yìí yọ̀ yí aago búburú yìí kúrò lórí wa ọlọ́run ṣàánú wa má jẹ́ kókun ẹ̀mí wa já sínú ìyà yìí <laughs> olúwa ṣàánú wa. ó ti lówó rí kò ló mọ̀. gbèrò. ó jẹ́ ní pàtàkì rí kò jẹ́ mọ́. agbélé wà pọ̀ jù. ibo ló lò ti pàdé ẹ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí wọ́n sọ fún mi pé mò ń lọ yẹn ni àbí mo ṣe pàdé wọn nìyẹn ọwọ́ jọ bí àlá lójú mi. ṣo fẹ́ gbọ́ lójú tèmi gan báyìí bíi pé mò ń ṣe ọ̀ràn ni. Ah, òǹkọ aláyàdé ló kàn rìnnà kò bẹ́yìn. nígbà tí ó wá ṣe é láàánú pẹ̀lú àwọn bàǹtà bàǹtà bẹ́ẹ̀ tó wá lọ kóra ló eléyìí. bá mi ẹ jẹ́rìí mi mi mo ṣiṣẹ́ díẹ̀ kù síbi mo kàn ra yẹn mo mọ̀ pé tí máa kó gbowó yẹn dẹ̀ ní fẹ́ ra tán ni ẹ jẹ́ ti wà lọ́ọ̀mì. èmi ló máa kó lé lọ sí bàbá ẹ ló máa lọ sọ́jà lọ rè lùbọ́ra ṣura gàrí rẹ̀ wá ni. ó ti di bẹ́ẹ̀ àbí ó náwó ẹ̀gúngún yẹn oore kọjá mi àbí ó ń lọ bá dádì mọ́mí ẹ̀yin náà sáré hàn kò sí problem. ṣé wọn ló máa lọ ọjà ní ṣé bẹ́ẹ̀ mi náà máa lọ ọjà. àǹtí mi lè jẹ dádì mi mo mo láì dádì mi. dádì ló láì kí. bẹ́ẹ̀ ni mi ò sáré. ọwọ́ lọ́wọ́ ẹnìkan oúnjẹ ti kàn mí nílé. àmọ́. ọkọ̀ kọ̀ọ̀pù àjẹká kọ́kọ́ fẹ́lẹ̀ káfíń. ohun tó kọjú sí. máa ń dídí jẹ́ jẹ́ kàtàrí wọlé. ìlàbẹ̀ lọ sí nílé orí yorùbá sọ pé ìgbà mi ayé máa wà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ máa wà kò ní sáyè sórí lọ́wọ́ tí mo wà yìí àtọ̀rọ̀ àtàyè ọlọ́run fi jì kẹ́mi ni let's go there. níbo là ń lọ aṣáàládé mu kówó bọ́tà. owó owó yìí náà ni wọ́n fẹ́ pàyà yín owó yìí ni wọ́n fẹ́ fúnyà yín ní nǹkan owó yìí ni èmi kan ti dúró díẹ̀. má kà á kó gbogbo ẹ̀ wá. orí máa jọ ẹ lójú lẹ́nu bó ṣe gba gbogbo ẹ̀yẹ gbogbo ẹ̀ lèmi náà máa ṣe front back up down gbogbo every. ní sùúrù wọlé wọlé wọlé. ẹ káàbọ̀ sà. ẹ káàbọ̀ sà. ẹ káàbọ̀ sà. aláì. báwo lè ń lọ. ọ̀gá ń kọ́. àwọn náà pè mí wọ́n ní kí wàá ṣe mọ́tò kejì Ah, mo ti parí eléyìí. ọ̀gá ò sí inú ọkọ̀ yìí. wọ́n sì o. ó ṣọ́. ṣé mo fẹ́ máa ìwà ló fi bíbí àkọjá mi láyà. ẹ kí ló wá ṣẹlẹ̀. ìwà ló fi bíbí àkọjá mi láyà. kí ló ṣẹlẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ kẹ́ tó máa. ee lórí bó ṣe gbé mi mú ní múgù yẹn irú ọkọ̀ yìí ló máa kọlù ẹ. kí ló dé mo ṣẹ̀yìn ni. àwọn ihun tó ṣe kọjá ó ṣe mí lọ. láì gbà yàwó yín. ihun tó gbà lọ́wọ́ mi ju ìyàwó lọ. ọlọ́wọ́n agbárú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ò pàwọ́ àṣì. ẹ̀yin náà dẹ̀ lábúrò. Eh, máa lọ máa rì ah, máa lọ. bóyá kẹ́ ẹ má bínú o. máa lọ. ohun tó kọjú Samuel mìíràn ẹ̀yin ló kọ sí ẹ. ẹ máa lo gúrísà o. ohun tó <laughs> kọjú Samuel mìíràn. Ah ó lè lọ ẹ kí ló dé tó ń ṣe jẹ fún mi ó lè ṣe jẹ fún mi náà ibi ibi kan ti dẹ̀ fún join dẹ̀ ibi kan. ìsì owó táìmù lọmọ ìgbà lọ́wọ́ mi ni báàsì ó dẹ̀ jẹ́ kí n lo gbogbo pọ́ìntì mi tán lórí Mario báàsì mẹ́kò tíátà. ẹ̀yìn ló kọ sí kẹ́hìndé ìlú gángan lọ̀rọ̀ náà. ẹ káàárọ̀ sà. Hey, hey, hey, hey! Oh! Oh! ọmọ ṣúgẹ́tì fún ẹgbẹ́ kan máa lọ straight ní ibi ìkọlù òfẹ́ fọ̀ ni. irú ọ̀mí ò fọlẹ̀ ọ̀nkọ́ aláyọ̀dé ni mo béèrè àbúrò ni mo jẹ́ mo fọ́ o àbúrò ọ̀gá ni wọ̀nyí. bẹ́ẹ̀ sà. kó tó di woro sí woro yọ yọ yọ níbo yẹ ti wọlé mo ti mọ̀ pé appointment ẹ ni pé ibi ìlọ ni kò wá fọ̀ o dírìbù mi o sọ pàbùrù ọ̀gá ni ẹ o fẹ́ wọlé. àná la ríra ló ní kí n wá wọ àwọn láàárọ̀ mo ṣe wá. o dà lẹ́tà tó fún ẹ dà. wọn ò fún mi lẹ́tà kankan kàn ní kí n wá wọ àwọn ilé láàárọ̀ yìí ni. o tán tí o yọ yìí tó bá pa kan tó débi géètì yẹn tí o bá lọ gbé pọ́ǹpì máa pọ́ǹpù ẹni pa pa pa. ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n rí wọn ẹjọ́ jẹ́ kí n rí wọn. ó kẹ́ ní di pọ́ǹpì ó yà ìta ìta yìí ó ti jọ lọ́la rí. ẹjọ́ ẹ jẹ́ ń rí wọn wọn ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi ẹjọ́ ọ̀nkú ẹjọ́ ó ti jẹ nìyẹn lọ́la fọ fẹ́ǹsì ọ̀nkú lọ́la wọlé. Ah. a gbà pé ó ṣòjà ló bá bì. burúkú ni ọlọ́run burúkú ni o lábẹ́ bó ti wù kó ó má ṣẹlẹ̀ sílé mi bàbá yẹn sọ bẹ́ẹ̀ o ó sọ bẹ́ẹ̀ o ó sọ bẹ́ẹ̀ o rí bẹ́ẹ̀ o. ṣe wọ́n ṣe fara wọlé mo ti cover fún ẹ bẹ́ẹ̀ yẹn ó yà gbé straight. bí báwo kí ló lè máa ti gbogbo ẹ̀ sí ọ̀nà. gbé e náà kí ló ṣe mo fẹ́ rí nǹkan tí ò kí n tiẹ̀ sí ni gbé e ká kúrò ń iná bike ti ń bọ̀ gbé e, gbé e, gbé gbé gbé gbé iṣẹ́. kórìí mi má burú o ẹlẹ́dá mi má gbàbọ̀dé o yéyéyéyéyé kórìí mi má burú o. Kẹ̀rọ. Dádì kí ló ṣe yín? Kẹ̀rọ. Bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù ẹ máa bẹ́ẹ̀rù kẹ̀fẹ́ ẹ máa rí bẹ́ẹ̀rù láìpẹ́ dádì mi. Dádì mi kí ló ṣe yín? Mọ́mí! Mọ́mí! Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ẹ wọ́n wo bí dádì ṣe ṣe. Dádì dádì. Bàbá Bọ́lá. Dádì ẹ bá mi. Bàbá Bọ́lá. Dádì mi ẹ wo bó ṣe ń mí o. Kí ló ṣe yín? Mọ́mí ẹ bá mi wo dádì. Bàbá Bọ́lá kí ló dé kí ló ṣe yín? Kí ló dé kí ló ṣẹlẹ̀? dádì dádì mọ́mí ẹ bá mi gbé ẹ bá mi gbé dádì dádì ti wúwo ńlẹ̀ o mọ́mí ẹ bá mi. jagbọn jagbọn inú lè gbìyànjú ẹ gbìyànjú bọlábọlá. ǹlẹ́ o kórì ah, ah, ah, mi má burú o ẹlẹ́dá mi má gbàbọ̀dé o. o ti délẹ̀ ni. bàbá àánú ẹ̀ ń ṣe mí. èsì kí ni ṣe ọ́ làánú ọ̀dájú ló gbogbo ìtìjú ló bí gbèsè àbọ̀ fẹ́ jẹ gbèsè. àyọrọ. ọlọ́run tiẹ̀ níjẹ́ ọjẹ́ ọ̀kánjúwà ló kó bóun náà ọ̀kánjúwà ló kó bá ó sì ti bá bíi tiẹ̀ ó ti bá débi tó lápẹẹrẹ ìkejì rẹ̀ ń kọ́. òun lọ gé ẹtẹyin òróró àti ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnìtà ní pé kára wa. iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nù ìwọ lọ jókòdé ńlẹ́sẹ̀. ó dà sá. jókòdé ńlẹ́sẹ̀. ògbó olúfọ̀n ògbó olúfọ̀n àgàrà olúfọ̀n àgàrà olúfọ̀n ẹtì olúfọ̀n ẹtì olúfọ̀n. Garaldi, Garaldi, Ossan, Ossan. ẹlẹ́dá mi máa gbà bọ́dé o. kí ló dé tí ó fi pẹ́ tó yẹn kẹ́ tó gbé àwọn dáàdì débi ẹ wò á gbìyànjú. gẹ́gẹ́ bí iṣẹ́ títí wa. ẹ ṣé mo dúpẹ́ ojú ìní tí mi ọlọ́run á máa fún mi ṣe owó náà ló ṣòjòrò àmọ́ ẹ̀jọ̀ mọ̀ dùbò náà wà kí n lè tètè lọ yọjú sí wọn. gẹ́gẹ́ bí ẹ̀ náà ṣe mọ̀ wípé àìsàn ló dùn wò ṣùgbọ́n tọ́lọ́dẹ́ bá dé sí nǹkan tí a fẹ́ ṣe sí àti lóṣù kan yìí. ẹni hùwà ìbàjẹ́. ẹ tẹ́kẹ̀ ẹ́ sì mọ́. tó yí dòbòrí tó ṣe bọ́bá yóò lóhùn o lókè ń wó ẹ o. Adébọ́lá ti ṣaláìsí. Dílé mu eye ake ake. Ake o. Ẹ take it easy ma. Ẹ take it easy ma. Ẹ̀san Ake. Mọ́mí Débọ́lá, ìrònú ti tó, ó ti pọ̀ jù látẹ̀kùn. Ohun tó ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Àgbọ̀n tó Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa sáyé. Àdẹ̀nímọ̀ títí ká mọ̀ tó adẹ́dàá ṣẹ̀dá. Bó ti wu ọba ló ń ṣètò kálukú ó ti tó. <sighs> ẹ má fi òun ṣe ara yín léṣe. bẹ́ẹ̀ tẹ lè mú ẹ lè jókòó báyìí. ntọ́ <laughs> nǹkan ni pé ẹ jẹ́ ká ṣe ní àlejò kí lè fẹ́ gbọ̀ngàn. àlejò orú èwo nu kí n mú nǹkan kí n wá máa fọwọ́ rálẹ̀ lọ́ọ́lé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ gbéra fù ú ẹ wá gbé kinní yín o ẹ̀bìtì tẹ́ ẹ gbé wá ẹ wá gbé o. bàbá ẹ máa ẹ máa sọ̀rọ̀ lọ́bọ̀ yẹn ẹ̀yin náà lẹ sọ fún wa pé tá a bá ti gbé dọ́dọ̀ yẹn àtúgbọ̀dọ̀ fojú kan mọ́. ìgbà tí ò wá wúlò fún tá a fẹ́ lò fún kọ́ sẹ́mi ni kí n wá sún jẹ́ ẹ eh, wọ ẹ̀yin náà lè máa wá nǹkan tí ẹ máa ṣe sí ẹ ti sọ fáwọn apá àgbọ̀rọ̀ fojú rí mọ́ ah. àwọn òde fẹ́ fojú rí mọ́ ni ẹ̀yin ní kẹ́ wọ́ bẹ́ẹ̀ máa ṣe. Ah, sẹ́yìn lẹ́ pa mi wọ́n máa ti pẹ́ díẹ̀ lẹ́nu sẹ́yìn. Ah, ẹ̀yin náà kọ́ lè máa pa wá náà sà ẹ̀yin náà kọ́ lè máa pa wá náà sà ìyá kan ló bá wá náà sà ẹ sà ti over twenty à ń ṣọmọ ìkéré. mo ti pẹ́ lẹ́nu sẹ́yìn díẹ̀ o ẹ gbọ́ ẹ wá gbé yín o ẹ wá gbé òkín tó wá rù sẹ́gun ọ̀nà yín o. Ah, ẹ wo bàbá kó lè fojú rí mọ́ o ah, ẹ̀yin ni kẹ́ wá nǹkan máa ṣe ṣe wá solution sí náà ẹ wá solution sí náà ẹ máa yẹn lọ́wọ́ wa. Ah, ẹ̀yin náà lẹni tí ẹrù bá kòkè tó bá kọlẹ̀ ó níbi tí ẹ máa gbé bàbá yín gbé náà. mo gbé ibi táwọn bàbá wa ń gbé sí kí nǹkan má bàa bàjẹ́ mọ́ yín lára jù báyìí lọ ẹ wá gbé o ẹ wá gbé mò ń sọ fún yín ẹ wá gbé o tẹ́ ẹ bá wá gbé ní fojú rí ẹ ní korú ẹ̀rí láyé yín èmi mo sọ bẹ́ẹ̀ ọ̀dà òkúrú báwo ẹ̀jẹ̀ abúlé rẹ ẹ̀mú ó gbé síbi táwọn bàbá mi kò possible kó wọ àwọn bàbá yín lọ́rùn mẹ́ẹ̀ náà àwọn bàbá yín ní magic àwọn ò ní magic mẹ́ẹ̀ lẹ́yìn káà tẹ̀ káká dẹ̀ gbowó. nǹkan tí bàbá yìí sọ ṣé kò ń ṣe pé wàhálà ti ń bọ̀ báyìí kò sí wàhálà kankan tó yẹ kó ṣẹlẹ̀ nínú ṣé bí nǹkan tó sọ fún wa làwa náà ń tẹ̀lé bọ̀ ọ̀rọ̀ tó sọ lásìn yẹn ó wà scary somehow wà scary somehow ó dẹ̀ mọ̀ pé mi ò lẹ́nìkan àfọlọ́hún. ìwọ èmi lèmi lẹ́nìkan. ìwọ ní ìyàwó ní bàbá náà grandpa yín babaláwo ni wọn èmi ni mo jókòó tiẹ̀ náà. ìwọ rò wọ́n sọ yìí. ìyẹn lẹ́yìn. báyìí àti báyìí bàjẹ́ kan kù ni. àbá yẹn ń somehow ní towards end yẹn but ọlọ́run anything tí wọ́n bá fẹ́ try láti ṣe ẹ má yẹ kó wá sọ́nà ọ̀dọ̀ tèmi ẹ̀ wọ́lá pélé níyàwó ní bàbá ọ̀dọ̀ ní grandpa ọ̀dọ̀ tiẹ̀ ni kò lọ straight mi like energy mi ò gbé nǹkan tó bá pọ̀. ọmọ ọlọ́pàá ìyàwó ọmọ agbórí ọba ṣẹlọ ìwọ nìkan lè lè borí ọba ọmú. tó bá sọ fún yín pé ọ̀tá tó bá ń bẹ lọ́nà kò kárí wọnú. who is this. àwọn ló bá ń bẹ lọ́nà tó tí wọ́n tún wọ́n ràn wọ́n. Ah! tú bùtù tó bá ń bẹ lójú ọ̀nà lẹ́nu ẹgbẹ́ kó bùtù kúrò lójú ọ̀nà torí pé kí ni àwọn ẹrú kú ìyá ti dán mọ́ rẹ̀. rúbíà alẹ́ yìí gàzá àbàtàbà jẹ́ bí olórí burú. ẹni tẹ̀ tó bá cross part ṣìgbàṣ máa fún yẹ àṣà. kọ̀sẹ́yẹ tí ó dorí kodò bí àjàláyà fi ń tẹ́jọ́ tẹnu rẹ̀ jáde àfọmọ́tẹ́wúrí ọba àkàpà tó ń dùn mí jù waste ti fẹ́ sọ̀rọ̀ actual address ní mr akewu lóò gbé kó sọ pé ọ̀nà ibọ̀ sílùtọ̀. twenty million naira kò dẹ̀ gbọ́ gbádàm. akínwálé ṣe kúrò lọ́dọ̀ ọ̀hún sí i want you to settle him. alákọ̀wọlé o. who is akínkúnmi ìbẹ̀rù. èmi akínkúnmi àkànní ìbẹ̀rù ọmọ alápá àràwé ọmọ agbórí ọ̀gá ṣe pọ́ èmi nìkan mo lè forí ọ̀gá ọmú èmi gángan ló a kú ojú mọ́mọ́ níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ káàbọ̀ sí ṣúọ́ rédíò eléyìí tí àwọn èèyàn ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé èmi atọ́kùn ètò kàyéfì kalẹ̀ sórí ètò fún tèmi. ìyá béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. jejeje jejeje jejeje Mr. Lino. ọkọ ọkọ kẹ. mo ń sọ àyè ó padà gbèmí nìkan náà nínú ilé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni. bá a kà sọ. onímọ̀ fẹ́lẹ̀ yìí ó dọ̀la ọlákúnpẹ̀lẹ̀ yìí ó dọ̀túnra gbígbà wo gan-an ló fẹ́ take responsibilities as a man. I'm allergic to poverty mi ò lè padà mọ́ ìyàmọ́ o. yáàkẹ́ bá wa ṣe mí. ṣe rí package tá a fẹ́ lò kọ̀ọ̀kan tí wà nílẹ̀ ready made ni wà nílẹ̀ o. àmọ̀ràn yìí mẹ́tẹ̀ẹ̀ta sì wá papọ̀ ọdún rìn kìnìún. ẹ̀ẹ́dẹ́gbẹ́sí fẹ́ máa gbọ́ nìyẹn bàbá. ẹ ti yá wèrè double wahala for anybody. Hey, I'm the owner of my quarrel. ṣé wọn bọ iná máa ṣe. kí ló payà àjọbí ìdè ọmọ bí mi ti ń jó bọ̀ mi ti ń jó bọ̀ níṣẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ gan ojútùú ọ̀pọ̀ ọ̀pọ̀ gan. mo fi jésù kristi mo fi bẹ̀yìn. padà kéwé oṣù ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sá sódì tó ah, oh. lè ṣe rèé olókọ́kọ́ parí aṣọ séjì kan. mo fẹ́ mo fẹ́ gbogbo ẹ̀bẹ̀ yìí tí pọ́pọ́ yóò bá yá wèrè ẹ̀ mọ̀ ṣe o. ṣùgbọ́n ó ṣe díẹ̀ síbi mi ìdẹ̀ fẹ́ jí ẹ wípé kò wọlé kí má dùn ún mọ́ ẹ lójú. bẹ́ẹ̀ rọ ni mo rí àwọn kan tó ń pọ̀fọ̀ tó ń pọ̀fọ̀ bí babaláwo tó ń pọ̀fọ̀ lé lórí ah, ṣé kí n ṣe pé kankan ti ṣẹlẹ̀ sí mi. orí mi má burú ọkọ mi fọkàn balẹ̀ kó sọ̀rọ̀ tó máa ṣàkóso ẹ̀ bóyá tó gbé sọ́kàn kó tó dé pòṣù oúnjẹ ti sòro ṣe díẹ̀ náà mo kàn ní kí n má jẹ náà ni mo mọ̀ pé tí n bá jí ẹ wọlé máa dùn mí ẹmọ ẹ lójú mi mo tó ní wípé o gbé sọ́kàn mi ọmọ náà la lè. ah mọ́mí aláyẹn bá mi lẹ́rù olúwa ṣàánú gbẹ̀rún níbikíbi tó bá wà olúwa má fojú sunkún àbúrò mi olúwa ṣàánú mi. babaláwo yẹn ń pọ̀fọ̀ lé lórí nínú aláyẹn má ṣe gbàbọdẹ o orí mi o. mo ní orí ẹja fi làbújá. ah ah àbóhùn kọ́ le òun ni ẹ gbà mí and òun ni ayé ó ṣe bọ̀bọ̀ yìí ṣé máa embarrass babe mi bíbá ni kí ló ṣe é náà. kò sí nǹkan tó ṣe mí ẹbọra ló dúró tì yìí ẹbọra ah, ni ìyàwó mi lẹbọra. ẹbọra ni ẹ lọ ẹni wíyẹ ẹbọra ló dúró tì yìí sẹ. what is fucking worry you. kí ló ṣe é. ok má wọ ẹ̀ máa ṣọ́ ẹ̀ ń sìn. kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ló pẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin ló kọ sí ẹ ohun tó kájú sámọ́ ẹlòmíràn ẹ̀yin ló kọ sí ẹ. fifteen ni nọ́mbà fifteen tẹ bá ti débi transformer ẹ kọjá ẹ máa ti rí mi níta ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe má pè ẹ ṣe ẹ ṣe. ẹ tún mi lẹ orin mo ṣe ẹ̀wọ̀n ọmọ àdúgbò náà lòun náà a ní láti pọn ọlọ́pàá ọ̀ a ní ìdùn kí ló mean by this rubbish tó ń sọ lẹ́nu ọmọ àdúgbò ni pé kó fọ́ ọmọ lórí fún mi àbí tó bá jẹ́ pé ìwọ ni wọ́n la nǹkan ọmọ lórí tí wọ́n tú orí ẹ̀ tó wà ní hospital ń sìn kó ní máa sọ rubbish yẹn lẹ́nu ọmọ àdúgbò ni. ẹ tún mi lẹ orí mọ ṣe. Will you shut up? Ọmọ yìí mi ò. Ẹ tún mi lẹ. Ọmọ yìí mi ò tó ọmọ ìdí. ohun tí mo sọ ni mo fẹ́ kó gbàgbọ́ ayé yóò dọ́gba ẹ̀. ọ oh, ok ẹ̀yin lẹ bí wèrè lọmọ lẹ mú sọ àbí ẹ lẹ wọn kó afọ nǹkan mọmọ mi lórí àbí. mo dáná mo kó ìwọ ìjọ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹwọ mo fi Elédùmarè bẹ̀ yín ẹ ṣàánú mi mi ìlẹ sọ pé kò ṣe ń ta ló ṣe lóòótọ́ àmọ́ ṣé lẹ́nu ijọ́ mẹ́ta yìí ẹ mọ̀ bí kí ìgbóná fẹ́ ṣe ọmọ ẹjọ ìgbóná díẹ̀ díẹ̀ ló ń ṣe ẹjọ tó ń lọ bó ṣe máa ń ṣe wọ́n ran wọ́n nìyẹn ọmọ òun kọ́ ṣọṣọ wà lálàáfíà. ẹ ló mà nígbà tẹ mọ̀ pé ọmọ yín ya wèrè ẹ dẹ gbé lọ sáárò tó ló ń rí aláǹgbá lóyún ọmọ tó ń fọ́gi lóyún. ẹ wo ẹ jọ ẹ má kí ọkàn ṣe ọmọ tó wà lọ́sítà o tó pé tí nǹkan bá ṣe ọmọ yìí ẹ̀wọ̀n ló máa kú sí o. ẹ̀wọ̀n lágbọ́n náà kankan ò ní ṣe lágbọ́n náà kankan ò ní ṣe. ẹ wo ẹ má ẹ̀ka sọ̀rọ̀ tó pọ̀ jù ọmọ yìí ẹ̀wọ̀n ló máa gbẹ̀yìn láìpẹ́ ẹ̀ sẹ́bàá ti yàwó àkànṣe sọ̀rọ̀ rẹ̀ èmi ò ní ọ̀tẹ̀ tí mo fẹ́ bá yín sọ. ẹ ohun tó bá sọ ló fẹ́ kí n gbàgbọ́ ohun tí mo sọ ni mo fẹ́ kó gbàgbọ́ ayé yóò dọ́gba ẹ̀ àní ohun tó rí àtọ̀ sóhun tí mo lò ìlú gángan lọ̀rọ̀ náà. báwo ló ti rí sí i. ọ̀nà ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi kí ló dé ẹlẹ́dùnmáà kí ló dé wọn bá ní ìdààmú àti wàhálà ń pọ̀ nínú ayé ẹ̀dá ṣùgbọ́n ní òkú abiyamọ kò kí ń sùn bàbá bọ́ládé ẹ̀sùn ó tún gbèrò orí dání eh, bó ni mo fẹ́ ṣúrò eléyìí wèrè ló tún kàn nínú gbogbo tá à ń sọ yìí. mami wèrè ta ló ya wèrè mami wèrè báwo mi ò yá wèrè mọ́mí ẹni náà tún gbà mí gbọ́ pé wọ́n tí mo rì mọ́ ń sọ mi ò yá wèrè gbèrò màámi. wọ́n ń ṣe bí ọlọ́dẹ orí ṣé màá wá tanra mi ni. màámi kò sí nǹkan tó ṣe mí àwọn ọ̀rẹ́ mi tí mo rí yẹn mò ń bá sọ̀rọ̀ wọ́n lè dá mi lóhùn. mo dáràn ó yá wèrè. mi ò yá wèrè màámi. tó o bá rí igi wàá dúró tìgi wàá má bá igi rojọ́ ó lè jẹ́ ike tá a fi ń bomi lọ sí ilé ìwẹ̀ ìlú máa gbé dání wàá máa bá rojọ́ o ní nǹkan òṣì ẹ ó mọ iye iṣẹ́ tí mo fà lórí ìdúró tí mò ń wẹ̀ tó ń bá cotton àtògiri àtàwọn fọ́tò ń bá wọn ó mọ bá mo ti dúró tí mo ti mú ẹ. mami àwọn tí mò ń rí ni mò ń bá wọn sọ̀rọ̀ wọ́n lè dá mi lóhùn kò sí nǹkan tó ṣe mí. mo dáràn mò ń rí àwọn èèyàn. bẹ́ẹ̀ ni mami ó yẹ ká gbàgbọ́ pé nǹkan tí mo rí ni mò ń sọ. ọkọ mi wọn ní téèyàn bá ti lọ de orí pé màá máa ráwọn àjọ̀nù àjọ̀nù làwọn èèyàn náà rí tán máa bá sọ pé nǹkan ti ń ṣe ẹ. sọ inú ẹ ń gbọ́ pé mi ò pé nǹkan tí mo rí mò ń sọ máa ń mi. gbèrò. ló kọjú sí ìtayé ẹ̀yìn ló kọ sí kẹ́hìndé ìlú gángan lọ́rọ̀ náà. àná ni mo ṣẹ̀ṣẹ̀ dé láti London ìwọ rí dúdú èmi rí pupa ohun tó bá sọ ló fẹ́ kí n gbàgbọ́ ohun tí mo sọ ni mo fẹ́ kó gbàgbọ́ ayé yóò dọ́gba àní ohun tó rí àjọsọ kilo. ṣe mo sọ pé mo bóyá ọ̀yà wèrè kò ya wèrè bíi ti báwo. ṣé èèyàn kan tó nọ́mà wọn máa rìn kiri á máa dédé ṣàlẹ̀ káàkiri ṣebí rán parọ́ fún lọ ni. ó ga o so bí òbọ̀ ẹ̀ ṣe wà ẹ́ ó dá mi lójú wípé kíní burúkú yìí bí a ó lo drugs ni yóò fagbọ́ àbí kankan ni àwọn ọmọ ọ̀sìn wọ́n máa sọ fún wọn kó má fagbó kó má ṣe anything ọ̀rẹ́ mi ń ṣe báyìí mo fẹ́ ṣe ló ń ṣe yìí o ó ti yẹ ok máa wẹ̀ nígbà mi ṣe wà ọtí mo lè mú èmi mú àmupara oh, bọ̀ eléyìí mi kì í ṣe é kó mọ̀ ni. ọ̀rá mọ̀ ewu wà ní jẹ́ fi yọ sí. jẹ́ ń bú yọlu jẹ́ ń bú yọlu babe jẹ́ ń move. mi ò lè ṣe àwọn kan fún ẹ mo ṣe kínní mo ṣe kejì mo ṣe kẹta ẹ ẹ fẹ́ báyé mi jẹ. mo kàn ní o ṣe kínní o ṣe kejì o ṣe kẹta ṣe bó yún wa náà ni ṣe bá ah, báwo ni sọ̀rọ̀ báyìí. olúwa ti ta ni jọ ṣé inú ẹni olúwa ó kí ara ti ẹni dókítà ti ń boyún jẹ. òkè oh, ọmọkọ ní sùúrù calm down now ah, ah. ó pè ká yọ oyún yẹn ju ká bí ọmọ tá a lè tọ́jú lọ kí ló ń ṣe náà. jọ ṣé mo sọ fẹ́ pé mo lè tọ́jú ọmọ mi ni ṣé mo sọ pé mo lè tọ́jú ẹ̀. see you are, just shouting ṣojú wa just shout wọn pariwo ni ṣo fẹ́ bímọ out of wedlock ni mo fẹ́ fẹ́ ẹ ni ní sùúrù tí bá ti fẹ́ tí mo ṣe necessary things tí mo sanwó orí ẹ wá bímọ fún mi kò dìgbà tá a bá ń ta bá ń lóyún out of wedlock na kò make sense. ó fẹ́ fẹ́ mi ó sọ mi pé ó gba lé mi ọmọlé tó gbà ó ń gbé mi sóun lọ sóòtẹ̀ káàkiri ṣé ọmọ kan tí ò ń sọ ó jẹ́ kí n mọ létò ló gbà ó wá sọ fún mi kí mi máa lóyún kí n máa ṣe jẹ́ bàbá mi try rubbish bàbá mi try rubbish tó fẹ́ wàhálà. Ah, má ní sùúrù ó ní sùúrù má ní sùúrù ilé tó ń sọ pé mo gbà náà ilé yẹn ò dáa mo fẹ́ gbà mí ìsínbẹ̀ náà ọ̀dọ̀ èmi mo kàn scott ni ilé yẹn ò ṣe ilé tó yẹ kí yẹn ò gbé kí yẹn máa gbéyàwó wá. ok tílé yóò bá dáa jẹ́ kí n bí sílẹ̀ yá mi ṣe bí ọmọ ẹni jẹ́ kí n bí yá mi. o lè ṣe bẹ́ẹ̀ ah wọn lè ṣe bẹ́ẹ̀ wo àìtí rẹ́dí o ìmọ̀ àti àmọ́ o mọ̀ èmi gan mọ̀ pa àìtí rẹ́dí. àìrẹ́dí ló ń rẹ́dí you are a wicked soul èèyàn burúkú ni ẹ kí n bá gbónú mi jẹ kó wáyà kó wá sọ pé ò ṣe mọ́ àbí. kejì kò sí kankan bẹ́ẹ̀ tó bá ṣe first tán tó ṣe second tó ṣe kò sí kankan bẹ́ẹ̀ you be fine wá bí mi wá bí mi tó máa dúró tó ṣe náà. jáyé kébì tún lọ ṣe yìí fi mí lẹ́yìn. ní sùúrù ní sùúrù ní sùúrù it's fine ní sùúrù ní sùúrù ṣe ẹ eh? máa mu drink ó ah, ti fẹ́ báyé mi jẹ́ bóyá ṣe last time tí mo bọ́ra mi lọ́dọ̀ doctor àjàyè jàyè ìka ni ẹ o. mo ṣe drink ẹ mo sọ. drink wo ló sọ. soft drink. soft drink ọ̀ hard drink ni ìka. ẹni hùwà ìbàjẹ́. ìka ni ẹ máa bí oyún yìí sẹ́ni mo sọ fún ẹ máa bí oyún yìí kó tó wà tó lè ṣe sí i kò kọ́ ẹ máa. ló ṣe bàbá yóò lóun o tábà ti ń lọ nísìnyí mo máa drive. yes okay. baby uh-huh, ẹ̀hẹ́n níbo ló dà bébì ah, kí ló ṣẹlẹ̀ náà mo rí ẹ̀. bébì mi ti bá wọ ẹjọ́ mi ò mọ rírì ìtaniyín. ṣé mo kàn tó ń sọ ṣá èmi mo rẹ́ni kejì ló ń sọ̀rọ̀. fine tí orúkọ mi bá ń jẹ́ mo rẹ́ni kejì it's fine but then èmi àti èmi ò rí mi ò mọ̀ yìí bóyá torí fìlà tí mo dé mi ò mọ̀ yín rí àbí bóyá mo kàn jọ ẹni tẹ́ ẹ̀ sọ ni. àbí ó lóun ò mẹ́rí kí ló tún fẹ́ gbà. Eh, ṣé ò wèrè ṣé mo bẹ́ẹ̀ wí. babe o kan àwọn cases báyìí you gbọ́dọ̀ handle ẹ̀ pẹ̀lú kí ẹ jọ sísá ẹni tẹ́ ẹ̀ sọ kò ń ṣe èmi bí akẹ́wà ènìyàn ti wá tó ṣe tí mi ò mọ̀ yín rí jọ fún mi kí bí akẹ́mi lọ jẹ́ ẹ̀. bóyá ó jọ ẹni tẹ́ ẹ mọ̀ ni. àṣegbé kan ò sí. wọ́n yẹyẹ ní tàbí bí sàn òdìrí tí ó lè sọ̀rọ̀. ẹni ìwà ìbàjẹ́ tó yí dóborí ló ṣe bàbá yóò lò. tí o bá ló mú ìṣòro ká mú ẹni máa já wa mọ̀gàmọ̀gà ṣòro. ẹ̀jẹ̀ ayé ń jẹ́. mọ̀gàmọ̀gà ṣòro. ẹ̀jẹ̀ àgbà ń jẹ́. múrẹ́ni kejì èyí ṣe tó pè wá nípè pàjáwìrì oní òṣù ọjọ́ pàdé. ẹ ṣe èèyàn kan ló fìyà jẹ mí òun ló gba omijé lójú mi ó ní kí ni mo fẹ́ ṣe ohun tí mo lè ṣe ni mo fẹ́ fi hàn sí tàbí èmi mo ṣe pè é. ta lẹni náà tó lè gbiná wojú ẹkùn láì ṣàwò. Jayé ni ṣé gbogbo ilé mo Jayé tí mò ń fẹ́ bẹ́ẹ̀ òun ni mo boyún jẹ́ fún un mo boyún ẹlẹ́kìnní jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ṣe rí mi sí ilé ọmọ mi ti bàjẹ́ ah. mi ò lè bímọ mọ́ ah. ó wà ní mi ò mọ́ ṣe mọ́ ó ti lọ fẹ́ ẹlòmíì ìdí ni mo ṣe bẹ̀ yí pé kẹ́ bá mi wá nǹkan ṣe sí. Mọ́rẹ́nikẹ́ irú ìjìyà wo ló fẹ́ ká fi jẹ́ kí ló fẹ́ ká ṣe fún gan pàtó torí ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ṣe rí ó di dandan kójú ẹ̀rí ohun tẹ́nìkan ò rí rí. tí bá ní kó máa lọ òun nísìn kò ní mọ rírì nǹkan tó ń ṣe àmọ́ mo fẹ́ kó lówó láti ìsìn lọ́jọ́ alẹ́ ìgbà tó bá di ọjọ́ alẹ́ tó yẹ kó lówó kó máa jẹ gbádùn kó máa sinmi mo fẹ́ kí owó di ọ̀tẹ̀ ẹ̀ kó máa kúrò láti àjálù kìíní dé kejì gbogbo nǹkan burúkú burúkú kó máa wọnú ilé ìdílé àtọmọ àtìyàwó kó máa rojú kó máa rojú ṣayé gbogbo owó tó gbójúlé tó rò pé àtọ́gbàdọ́jọ́ alẹ́ ó máa sinmi ẹ̀ kó máa ní sinmi láti àárọ̀ dalẹ́ ẹ ṣàfihàn ẹ̀jẹ̀ kó máa ní sinmi lálẹ́ ẹ jọ̀ọ́ torí ẹ mú ṣe pé yín. ó ti dàṣẹ àṣẹ ti gùn ó ti dàṣẹ bí mo ṣe lálàá yẹn mẹ́sà tí mo fi tají. Ah, ok ní orúkọ bàbá. àmín. àti ọmọ. àmín. àti ẹ̀mí mímọ́. àmín. mo ní ake ake ake o. ẹ níbo lẹ sọ pé àwọn dáàdì tí wọn lọ fẹ́ jọ wọn sùn yìí níbo lẹ sọ pé wọn wà. Mm-hmm ọkọ mi ni sà ó dẹ̀ ti lọ sinmi nínú olúwa. <sighs> Eh, arábìnrin tẹ ní ẹ̀rí lójú àlá tó lọ fi ẹjọ́ ọkọ yín sùn níbo lòun náà wà. Ah. pásọ mi mọ̀ kódà mi mi mú obìnrin yẹn gan èmi pẹ̀lú òun ẹ̀ ń gbà tí ẹ̀ mọbi tó wà báwo lè ṣe fẹ́ wá rí ń sìn báwo lọ̀rọ̀ ṣe fẹ́ níyànjú. mo rántí pé ìgbà kan wà tí ọ̀rọ̀ ti kàn rí bẹ́ẹ̀ ni sá mo rí píkṣọ òun àtọkọ mi níjọ́ yẹn nínú ìwé àkọsílẹ̀ yẹn dárí ọkọ mi mi mọ nǹkan tí mò ń wá ń jọ yẹn mo kàn ṣàrí láàrin dárí àti àdírẹ́sì nǹkan kan wọ́n fi picture yẹn síbi tí wọ́n kọ àdírẹ́sì àti àwọn ọ̀rọ̀ míì nípa àwọn àtòbìnrin yẹn sí àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Ah, ìgbà tí mo wá bèrè lọ́wọ́ ọkọ mi pé ta lè lé nǹkan kan lọ fi ṣàlàyé fún mi. Oh, eh, ọ̀rọ̀ ti níyànjú ni ẹ eh, ọ̀rọ̀ ti níyànjú ẹ̀ńkọ́ tẹ́ máa wá ṣe ni wípé ẹ máa wá àgbàlagbà kan ọ méjì tó máa tẹ̀lé yín lọ bẹ arábìnrin kẹ́dẹ̀ make sure wípé ẹ̀bẹ̀ kò gbọ́ yín dáadáa ẹ make sure wípé ẹ̀bẹ̀ kò gbọ́ kò dẹ̀ gbà àìjẹ́ bẹ́ẹ̀ ah mi mọ̀ tá lè ṣe o bẹ́ẹ̀ ni. màá gbìyànjú sá. ẹ ṣe ọlọ́run á tì mí lẹ́yìn á dẹ̀ ràn mí lọ́wọ́. ọlọ́run á dẹ̀ fún yín ṣe. ẹ ṣé mo dúpẹ́ sá. ọlọ́run á gbàdúrà yín. àmì jésù. ẹ̀mí mo máa gbà kó sí. àmì jésù. ó máa ṣẹlẹ̀. àmì. bẹ́ẹ̀ ni ṣe. àmì. nílé mi o. mo rẹ́ni kejì. ó máa ṣẹlẹ̀. mi ò gbórúkọ yẹn rárá. sísí mi ẹni tí mò ń sọ yìí kò kí n ṣọmọ kékeré o èmi pẹ̀lú ẹni tí mò ń sọ yìí àjọṣe sísí ni àgbàlagbà ni so ó ṣeéṣe kó má mú orúkọ wọn orúkọ ọmọ náà máa máa fi pè wọ́n sìn. but ẹ ní nọ́mbà ẹ tàbí picture tí mo lè fi mọ̀. Ah, mi ì ní nọ́mbà ṣùgbọ́n mo ní mo ní picture wọn dání. ó tún jẹ́ mọ́ ó ti jẹ́ ènìyàn pàtàkì láwùjọ. mi ò rí rárá mi ò sì ẹ̀rí fèsì wọn. o dẹ̀ ṣàkíyèsí ní agbègbè yìí. rárá wọn fún mi ìyá àgàn rèé ìyá àgàn ni ibodè tí mọ́. ẹ ṣe kékeré ni èmi pẹ̀lú ẹ̀ tí mo ọ̀rẹ́ àtìgbà kékeré ni wá. ẹ má bínú o a ti tó bí ìgbà wo tẹ́yìn méjèèjì ti jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kẹ́yìn. Ah! ó ti lé lọ́gbọ̀n ọdún bẹ́ẹ̀ ó ti lé lọ́gbọ̀n ọdún ẹ̀hún tó ṣẹlẹ̀ ni pé èmi rìnrìn àjò hmm. fún ọdún pípẹ́ díẹ̀ àmọ́ dídé tí mo wá padà dé mo kàn wá ń béèrè gbogbo àwọn tá a jọ ṣe kékeré nígbà yẹn hmm. a jọ ṣe sisi kó tó di pé kálukú lọ sílé ọkọ kí n kàn sí wọn pé tó pé mo ti padà dé o òun nìkan ló kù tí mi ò tí ì rí mo wá ń fi wẹ́lọ̀ náà fún wa ní kí n wá bí. ọ̀dà kò sí yọnu ẹ wá ẹ jẹ́ ń fi nǹkan kan hàn ẹ tẹ̀lé mi. ẹ ṣeun. Ah! ibi asin ẹni ibi sí o ibi èèyàn kéèyàn wọlé sùn sí ayé mo rí pe pé ẹ náwó lẹ́sẹ̀ nínú ìrìn àjò yìí ni kò yẹ kí n sọ pé mo tẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ kankan torí pé kí ni gbogbo ọmọ ológo pátá tó wà ládùúgbò yìí lẹ́yìn ìgbà tó ń wò bímọ o ó tún kí àwọn ọmọ ológo àdúgbò mọ́lẹ̀ ó fi wọn dájú. o jẹ́ ń já ẹsìn kìíní kan bí àwọn ará àdúgbò bá ilé káyàn káyàn kan mọ́ bíi tán rí kó tán mọ́ wọ́n á gbẹ̀san lára ẹ̀ wọ́n ti ṣèlérí pé táwọn máa ṣe abẹ́gbọ́ èmi ò sọ ó ṣeé ṣe kó dáa sẹ́yìn o àmọ́ ṣẹ́rí ní gbogbo àdúgbò ìpátá kò sẹ́ni tí ò mọ̀ èèyàn kéèyàn ni. ẹ wo ọ̀rọ̀ tí mo tẹ̀ ń bá yín sọ gan-an lórí ìdúró ìdánwò ti ń pẹ́ jù lórí pé táwọn ará àdúgbò bá ṣèṣì ká wa mọ́ bí tán bá rí i pé ẹ dá mọ̀ pé ẹ tán mọ́ wọn lè gbẹ̀sán lára yín o. ake ake ake o. Eh san àáké. mo ní àáké àáké àáké o o o o ẹ ẹ san àáké. ìdààmú ti dé bàlejò mi kí ni kò ṣe pẹ̀lú mi láyà sí. ọ̀tá bá sókè tó ijó borí. tó ṣe bàbá ẹ olómi. ẹlẹ́dàá mi o àṣegbé kan ò sí. ọ̀rẹ́ gbà mí mi mà tún jẹ mi mà tún jẹ ṣé ayé mi ò dẹ̀ ti bàjẹ́ báyìí wọ́n lóhun broda ẹ̀sà ẹsẹ̀ kan ni mo rí níbí báyìí ẹjọ́ ẹsẹ̀ kejì dà. mo tọ́jú ẹ ni. síbo. ọmọ kémi ni mo kán ẹsẹ̀ kejì tí wọ́n yẹ kí mo fi lọ tọ́jú ẹsẹ̀ pamọ́ sílé kejì. o play game ẹsẹ̀ kan wá ẹsẹ̀ kan wá kí n tẹ̀mí tó ń béèrè lọ́wọ́ ẹ̀ sẹ́mi ni bàbá àjẹ̀bú ni. sórí yín ò dàrú orí bàbá ẹ̀ dàrú. kò ní dáa fún yín. àbí abẹ́lẹ̀ sí èrè ni. kò ní bẹ́ẹ̀ ṣe dẹ́nu fún agbègbè mi màá wá tí mo fi owó jẹ mi play. ṣé èmi lọ èmi lọ èmi lọ èmi lọ wá fún ló ń gbé sí pèlè. tí bá gbé sí mi ogun máa pa ogun máa pa yín kẹjẹ pé báyìí kẹjẹ. mọ̀ wọ́n kí n tó dàbí fúlàní ẹ̀sìn mẹ́yìn. mọ̀ wọ́n kí n tó dàbí fúlàní yìí. èmi ìwọ èmi ìwọ èmi mo jẹ rẹsẹ mi bímọ mo wá ta géèmù bímọ ok mo ń gbọ́ mo dúró báyìí fún mi mo wá ta géèmù bímọ. wọn bí n dà máa jẹ lọ́dọ̀ yín mi wọn tí n bá ti jẹ ayé yín ti bàjẹ́. má dọ̀dọ̀ náà. <laughs> ṣé wọ́n ti mọ géèmù ti ń lọ lọ́wọ́ thirty four sixty four. Eh, wọ́n pa díẹ̀ sórí nọ́mbà tó fẹ́ ta yẹn kò lè wá <laughs> kò lè wá ìjàrún ni bàbá jẹ̀bú ti ta tó bá tẹ̀ máa wá ọ̀túnla ló ń bọ̀. mo ṣẹ̀ wá mọ̀ pé orí ọmọ ẹ̀ ti burú tó pátápátá gbé irú àbíkí náà sọ ṣé bó ń jí wèrè ṣe díẹ̀ díẹ̀ ni ó yà wèrè tán pọ́nbélé báyìí léè tí màá bẹ ní màá bẹ ó fẹ́ láwọn kọ́sọ́mà kò lára mi ni. èmi wèrè ó yà wèrè gidi gan o ah. àbúrò ní burúkú ṣe kò fẹ́ yí ọ ni. wò ó jẹ́ sọ fún ẹ kí ló tó ọfẹ́ bá àwọn kọ́sọ́mà ọfẹ́ bá àwọn oúnjẹ fún mi ni. ìwọ tó fẹ́ pé òlógo lára mọ́. Jésù ni ah. ẹ kúrò lẹ́wọ̀. ẹ rajà ẹ jọ̀ọ́ ẹ má bínú mi ò kí ń ṣe wòlíì o mi dẹ̀ kí ń ṣe àáfà mi ò ń ṣe babaláwo àmọ́ olúwa rán mi sí yín olúwa ń sọ fún mi pé ológo èèyàn ní wípé ẹ máa ní ògo gidi gan àmọ́ nǹkan tólúwa wá ń sọ fún mi ni wípé ẹ lọ bẹ àwọn òbí yín torí pé ẹ ti ṣe àwọn òbí yín. mo ṣe àwọn òbí mi èmi ẹ sì lémi lẹ lẹ lẹ ń sọ̀rọ̀ fún nǹkan tí ẹ̀mí mímọ́ sọ fún mi nìyẹn bí a ṣe fi hàn mí nìyẹn níwájú ọlọ́run àti ti èèyàn. kí ló bẹ̀ wọ́n. ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń wí àlàáfíà fún yín ẹ má bínú. ohun tó kọjú sọmọ ìfẹ́ so last dialogue yìí ló jẹ mọ́rọ́ èèyàn tẹ́ jẹ. ẹ̀yin ló kọ sí iye tó bá létí kó gbẹ́ tó bá létí kó gbẹ́ tó mi ń wí o èmi ń sọ̀rọ̀ nínú òtẹ́ẹ̀lì lẹ́yìn tẹ́ ṣe sọ kí n sọ wọ́n ti mú pẹlẹbẹ mọ́níkè inú ti ṣiṣẹ́ òdì lára wọn wọ́n á ríran orí ibú kiri ẹ̀yà wèrè mọ́ sẹ́mi ọlọ́ba àwọn bíi tèmi mo sẹ̀ wọ́n ni sẹ́mi àti ń ni bẹ̀m̀bẹ́là ni ẹ̀rí ẹ̀rí bí fẹsẹ̀ kọ́ra wọn lẹ́yìn ẹ̀ má dànù bẹ́ẹ̀ ni ìwọ national twenty two thirty three forty eight twenty two forty eight. olórí burúkú ọmọ tó ń ṣe káàkiri àdúgbò kí ni wọ́n ló fẹ́ tajà rí. ayé fẹ́ bàjẹ́ ní sẹ́gun twenty thirty forty eight ẹ̀yẹ gan. tó fi kú láyé ẹ tó fi kú ta géèmù mi. ọmọ bí n dà máa ta ó dìgbà máa jẹ kí n tó fi lọ́rùn lẹ. ẹ̀yin tẹ́tí lógo yín ó dìgbà máa jẹ. mo ní ìwọ èmi èmi náà lè gòmí ọbẹ ọbẹ ọbẹ bá mi jà ah, ọbẹ jà fún mi mo ní bọ̀dọ̀ wọn ọmọkùnrin sọ́dọ̀ mi fúlàní máa gbé àwọn èèyàn ní lórí àbí ẹyẹ ọmọ yorùbá fúlàní x-men x-men ara wọn rẹ sẹ ìbọn ak forty seven rẹ ak forty seven tẹ fi pààyàn mọ́ lọ́kọ́ sí odò sí ó lé ó lé ọmọ àlè àmọ̀ ìyá àmọ̀ bàbá ẹ̀ o gbogbo wọn dúdú olórí ibú àmọ́ bó pupa kò ní yé ọ. nọ́mbà náà lò tá lò tán tó tán mọ́tàn nọ́mbà náà kó sí pé nọ́mbà fọlá tọ̀. báwo ló ti yẹ sí òun tẹ́ mọ́ lẹ́mọ́ o òun tó mọ́ ló mọ́ òun tó bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀fà jẹjẹ lọ. No one is an island of wisdom òye ló yẹ ká béèrè fún òye ló sọnù lọ́wọ́. èmi náà mọ̀ tí mo rẹ̀ lẹ́wọ́ wulẹ̀ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹjọ òótọ́ ni. pé kí ni pé kí ni. bàbá báyìí jẹ. n kò jẹ. Ah! ayé mi bàjẹ́. kò jẹ ọmọ ológo. ẹgbẹ́ bá mi sọ̀rọ̀ ẹjọ ẹjọ. tó bá tún fọwọ́ kàn mí. ó jẹ. mo jẹ. béèrè lọ́wọ́ gọ́gù. Ah! Ah! ìdídì mi ni ìgbà tí mò ń bá yín jà kò kí n bá yọ kémi náà play. mo rò pé orí ẹ ti bure mi mo ní ọmọdé yìí mọ ah, ṣebí àbí ìsọfún akẹ́kọ̀ọ́ ọmọdé bí mọ. Ah mo sọ fún kọ́mọ̀dé bíi dandan ni ọ̀ràn kú bẹ́ẹ̀ ni kò sí támínà mi bómi tó ti lè lọ play game ni màá pariwo lè lé lórí ni o. bẹ́ẹ̀ lè fẹ́ pariwo lè lómi lórí ṣé ń gbà mú ṣe kí wèrè tí mò ń ṣe sókè ẹ̀ka ń pé kí n play ayé ló ṣe mí. àbí kò ṣe lé ní sí mọ́mọ́ tó mu tẹ́lẹ̀ kó tó débi tó ń sori burúkú ah. nígbà tá a láfẹ́ lé yín kú òní gangan níjó ní ẹ bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ sẹ́rí kí yín bẹ̀rẹ̀ sí sunkún kó ń bẹ̀bẹ̀ ni pé kámọ́lẹ́ nǹkan kámọ́lẹ́ nǹkan. ẹ dákẹ́ kó sì lọ sálẹ̀ sọ pé èmi jẹ́ fúlàní ni táàbù kan mọ́ra ẹ̀kẹ́ ni mí ni ọmọ Mọdákẹ́kẹ́. bẹ́ẹ̀ni mo sọ fún ọmọ Mọdákẹ́kẹ́ àkọráyè ni bí mo ṣe wà. ọmọ Mọdákẹ́kẹ́ ni ìwọ yìí bẹ́ẹ̀ni pẹ̀lú orun gbọ̀nyìn. bẹ́ẹ̀ni ẹbí Sunday Igboho. sọ pé ewúro. wúwúro ni. tẹ̀sí tẹ̀rí gan ọ̀sẹ̀ ìbọn ọmọ fẹ̀ lélẹ̀ ayé ò ní da kò ní yọ owó tiẹ̀ ní jàre. ajé ògúngún ló sọ ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. mọ̀wùlẹ̀ káwọ́ ó pé síbẹ̀ wo sọ tó fẹ́ gbọ́ sọ fẹ́ gbọ́ lọ́wọ́ rọ̀ lẹ́jọ́ nǹkan kankan kò ní jẹ yín kò ní jẹ ọ́ ẹ̀rọ ọ̀rọ̀ lẹ́wà wá plẹ̀ ntí èmi kọ́ mo kó báyìí kó sáré lọ lọ́jọ́ tó bínú tó kó sì lọ. mo dúpẹ́ lọ yín gidi. wá sóríire o pè ṣé mo fẹ́ kawó tì fún ọ ni. Ah. mo fẹ́ fún yín kan ni ẹ mo rí dẹ́ṣẹ́ fún mi. tí kò bá ṣe tí mi lè ah. ayé tí ò ní bàjẹ́ ó sóríire ó dàgbà ó dàgbà ó dàgbà. bro ẹni tó bá ṣe ni lórí ọpẹ́ làádú géèmù wà nílẹ̀ tí màá fún ọ lọ́la. wọ́n ti mo lè mú lọ. gbèrò ah, ah, gbèrò báwo ni ẹ mo ní kó èmi mo ní kó yọjú sí mi mo ní kó jọ ni kó sáré lọ àwọn nǹkan tí mo fẹ́ ó pọ̀ so lè help mi bá mi kó àwọn ẹrù yẹn. ṣó máa lè ráyè. bẹ́ẹ̀ ni màá ráyè mo ráyè mọ́. àṣé kìí ṣe pé mo disturb ẹ ṣá. àìrọ̀rọ̀ mi ò ṣe anything máa lọ. ok ó yá wọnú mọ́tò. ok ma. ó ṣe jẹ. ohun tó kájú sámọ ẹlòmíràn ẹ̀yìn ló kọ sí ẹ. ààyè yìí ò dàgbà o ìlú gángan ni o bó ti rí sí i. La ká ṣe gbé tiri lágbájá rí ohun mìíràn dàmẹ́dúró ohun mìíràn ilé ayé yóò dọ́gba èyí. ẹyẹ ẹyẹ ẹ rí. ẹyẹ níbo. ah ẹ má sùn ẹ má sùn mọ́ ẹ rẹ yẹ. ẹyẹ dà ẹyẹ nìyẹn. sọlá ìbúrúkú ni ẹ ni. ah ṣé ẹ rí ni. ẹyẹ dà. ó nìyẹn ẹ má sùn ẹ má sùn mọ́ ah. ṣé lè fẹ́ bọ̀jà jẹ fún mọ́ ṣé pè fún ẹ. ṣé wẹ́rẹ̀ yẹ ni. ṣé ẹ rí ni. ó nìyẹn ṣe bọ́ ó nìyẹn ó nìyẹn ẹ má lọ ẹ rí ni. ìyá wa lóòótọ́ ló rẹ yẹ. ọpẹ́ wa ti pé méjì. ẹyẹ tó ti wà ní ìyẹn yẹ bú ni ẹ jẹ́ màgàmàgà ṣòro òjijì fìyín mo rí ọ̀sẹ̀ pọ̀ngẹ́rì lórúkọ wọn gẹ́rì àrẹ̀mú ló ní í ẹ̀bá ọ̀nà ajáfọ́lùlágbà ajáfọ́lùlágbà tó lẹ́ẹ̀ ní fòkà ìforí sọ́gi ìfẹ́ rí ọmọ. lóòótọ́ ló rẹ yẹ ẹyẹ tó sì rí ẹyẹ tí ń sùúrù bí agbọ̀n ni. bẹ́ẹ̀ ni èyí ṣe pé nǹkan kan ṣe o lóòótọ́ lórí o ẹ má bínú kó lọmọkùnrin ṣe jẹ́ sí i èmi mọ rí o ah. alábàárù wo bá ń gbẹ́rù ni mo rí o. ṣé mo ṣe bẹ́ẹ̀ ni lẹ pè mí kí n tẹ̀lé kí n bá ń gbẹ́rù. mo rí. ẹ wá dúró gẹ́gẹ́ bí abiyamọ tọ́lọ̀ bá báyìí ẹ̀yin méjèèjì ẹ̀yin tèmi. bàbá a ní ìmọ̀ yọrí ẹni mọ̀ tẹ̀lé yín. Ah. Ah. mo fẹ́ bá yín ní gbólóhùn ẹ̀jẹ̀ àlọ́. ohun tó kájú sámọ ẹlòmíì. ara ẹgbọ̀nà ṣe ẹgbọ̀nà ẹ máa lọ máa bọ jàjẹ fóònù kòtó tó ṣàyẹ̀ká jẹ wa. olùkọ́ mi ti dé o aya mi ni ẹ wò lọ́dún sẹ́ẹ̀sì o ọkọ̀ gbogbo ẹ̀ sókè o. Ah, kúkú làwọn ènìyàn ló ṣàyẹ̀kọ́ lu ẹ̀ta lẹ́nu bá. olùkọ́ mi ti dé o. ilé ayé yóò dọ́gba èyí. mo kí ọ kú oríire ara rẹ ti yá wàyí nǹkan kò rí ọ sí mọ́ orí rẹ ti dorí ẹrin ojú rẹ sì ti dojú ẹkùn ẹranko kẹranko tó bá dùbò ẹkùn rẹ wà yìí yóò fẹ́ jẹ wẹ̀ àwọn aráàlú ní pátá yọ lọ́dún òní torí rẹ ò gbà bọ̀ àwọn wọn sí ojú inú rẹ lẹ̀ hmm. kọ́ ba lè máa rírì kúri kọ́ máa rí àǹjànú tí ó wà hmm. máa hmm. gbowó fáwọn ah. nítorí fa okùn fa ìrékúrì tó rí nu àmọ́ ojú inú rẹ tán sílẹ̀ tọ́jọ́ máa rírì kúri mo ti pàdé padà ah, ọ̀kárí mo ti pàdé padà ikú tó ọ̀bá ti dikú ọ̀tá o àrùn tó ọ̀bá àrùn ó ti dàrún òdì torí aláyídà alápadà ògòdò aláyídà ló bí ẹnà alápadà ló bí ọ̀gà ògòdò ló bí òwú ifá má dòjú agbára ọpọ́n olóde ńlẹ̀ yìí mọ́ torí ojú aṣọ àmúròde kì í pa àgbé ojú ẹ̀wọ́ ìpọ́n àlùkò ojú ọ̀sán ò gbọ́dọ̀ pọ̀ dídẹrẹ́ orí rẹ ò ní gbàbọ̀dì nǹkan kò sì ní ọ sí mọ́ òun ẹnìkan ìgbórí odó kan pètè odó ẹnìkan ìgbórí ọlọ kan pètè ọlọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọ̀kú rere òkú ogun àjàbọ́ nǹkan kan ò ní ọ ṣe mọ́ ọ̀rẹ́ ti dayọ̀ oríire ọmọ àjẹpẹ́ orí ilẹ̀ jamila ẹlẹ́dá mi kò ní ọ. má ṣe gbàgbọ́dé o. ní àwọn ilé mi. báwo ni. má ṣe gbàgbọ́dé o orí mi o. má bínú òjò o ò mójú mi. mi ò rújú yín rí o. o ò rí mi rí mi ò rara. yín rí. kò rí mi rí àtọ. o ò mi rí rárá wo mi dáadáa o. ẹ ǹlẹ́ o ẹ kú jókòó tálàfíà lẹ́wà ẹ kú gbogbo ẹ. ẹwà wa nìyẹn bàbá ẹ rántí ọ̀rọ̀ bọ̀bọ̀ kan tí mo sọ fún yín tí mo ní mo pàdé lọ́jà tó ní kí n má wọ mọ́tò kan pé àwọn ẹyẹ wà ń bẹ̀. ṣe àìsàn ẹyẹ tí mo bọ́ lẹ́yẹ bẹ̀ bóde. exactly ọ̀rẹ́ mi. mo ń béèrè lọ́yẹ̀ sí pé ṣó mọ̀ mí ó lóun ò mọ̀ mí rí. òun náà ni òun náà ni òun náà ni ẹyẹ méjì jẹ́ díẹ̀ ojú inú rẹ̀ ti fi rírùn kírìrùn ọmọ ti pa ẹ̀. Ah, bàbá ẹ̀ lè pa. mo ti pa. ṣé mo wá láti mo ti ṣe látọjọ́ yìí tí mo ti ń wá bọ̀bọ̀ ìkiri lórí ló ṣe mí. bẹ́ẹ̀ orí ló ṣe. tí ò bá ń ṣe títí ẹni mo bá ti dẹ́ni ìgbàgbé lẹ́nu. mo ti pa torí ńgbà tí wọn àwọn ayé fẹ́ yí padà sí nǹkan míì máa lọ́wọ́ ńlọ́wọ́ jẹun pákú pátápátá ọmọ fìrírù kiri mọ. bá ti máa pa orí ló ṣe wà. ilé yìí o n ti bẹ lẹ́yìn ọ̀fọ̀ gbèjì lọ àwọn èèyàn ti fẹ́ sọ́ọ́ di nǹkan míì máa lọ́wọ́ wọ́n ti fẹ́ sọ́dún nǹkan míì mọ́ lọ́wọ́. ìwà tí mi pa kúrẹ́ ló ń ṣe fáwọn èèyàn. kò lè yí ọ ní torí ẹlẹ́dàá rẹ̀ ò gbé tí rí <laughs> márùn lo oògùn ẹ̀ agbára ẹ̀ ò ká ló tí mo fi eh. pa. kò sẹ̀ wàhálà ibo ló ń gbé báyìí. sálẹ̀ ọjà sábò bẹ̀rẹ̀ mi àti mọ́ mi ń gbé. o ah, ṣe mo máa gbọ́jà anyway bàbá ṣé mo ẹ̀ mo ṣe tán láti fún nìkan náà àwọn ilé mi tó wà ní GRA. yes orí ló ṣe mí. Ah, ṣé mo dúpẹ́ o. Ah, kò tán síbẹ̀ ah. bàbá. mo máa tún fún ẹ ní twenty million naira. ìwọ àti fámílì ẹ kẹ́ fi bẹ̀rẹ̀ nǹkan. ọ̀rọ̀ rẹ ti dayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ọláì ni mo jẹ bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ojú òní tiẹ̀ o ọmọ màá ṣe o ajé ò mọ̀ bọ́ ọ gbé o ògúngún níṣọ̀ onísọ̀bùjì ọ̀nàmọ́náyé ọ̀nà àgbàlagbà ta pòròpòrò ajé òní fiọ́lẹ̀ àtẹ̀mọ́lẹ̀ ọ̀fun gbòò adé fún ajé tí ń ṣe àrẹ̀mọ onígbò bọ́bọ̀ òrí ọbọ̀ ò lè ṣe bẹ́bẹ́ bọ́sọ̀gùn òrí ọ̀sọ̀gùn ò lè sọ wàrà àtìwé àtàgbà eré ajé ńlá àsákiri ajé òní fiọ́lẹ̀ o ọmọ ara jẹ jẹun ajé ó máa tó ọ lọ́wọ́ o ajé ó bọ́ ọ gbé o gbogbo kókó fi ṣe ajé ajé ó rọ̀ mọ́ ọ orí ńlá là lọ́ ṣe yìí o kò sì ní tán bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mo dúpẹ́ o gbẹ́lẹ́dà rẹ̀ mú gbẹ́lẹ́dà mi ò mà sọ́rí o. orí ilẹ̀ jafin làbújá ẹlẹ́dà mi kò mí ọ. ake ake ake o. màmí. ẹ̀ẹ́sán ake. orí ìrònú yìí lẹ tún wà ṣe fẹ́ fi ìrònú yìí ṣera yín léṣe ni ṣe rántí pé bí dáàdì ṣe ṣe títí lélẹ̀ tí dáàdì fi kú mú mi ẹ̀dẹ̀ ṣàánú mi bí olúwa rẹ̀ máa yá ó dẹ̀ máa wálé ní nígbàgbọ́ yẹn àmọ́ mọ́ mi ẹ má fi àárẹ̀ ìṣera yín léṣe ẹ má fi ronú ṣera yín lè ṣe ṣe ti gbọ́ ẹjọ́ ẹ má ro tèmi ẹ mọ̀ pé mi nìkan ló máa kú tẹ́ bá ṣe báyìí tẹ́ bá ronú títí títí tẹ́ kọ́lé àìsàn síra yín lára jù báyìí lọ kí ni kí tèmi ti jẹ́ ẹ̀dẹ̀ ṣàánú mi ẹ wò ẹ jẹ́ kí n lọ bá yín gbógun ìwà kẹ lò tẹ̀lé relax. lókè. Mami, mami, ẹ wo gbẹ́rú, mami, mami, mami, mami, mami, ẹ wo gbẹ́rú, mami. Ah, bí mo ṣe rí ni. Mami, ara mi ti yá. Mami. Ara ẹ ti yá. Ara mi ti yá. Kódà a ti ṣoríire. Tilé mu eye, akẹ́ ake ake ooo ẹ̀san ake. bẹ́ẹ̀ ni màá ẹ kú ayọ̀ oníjẹ́ kí n sún èrò jẹ́ kí n sunkún ake ake ake o. a máa ṣe ó dájú sí yàrá. ẹ̀sán ake. mo ake ake ake o. Show mommy. gave you specific instructions pé kan báyìí nìkan ṣe ẹ ti lọ ṣe é ṣe sójú ẹ̀jìgbà stone ti kú bẹ́ẹ̀ kì í sin àwọn tó ìlọ àtàlámọ̀ tó wà ní ikú àmọ́ èjì sí àmọ́. forgiveness ti ẹ̀ sí nínú diary mi mọ́ kò ẹ̀ six. ó ti mọ àṣírí wa báyìí. ṣé pé òun padà sẹ́yìn. ṣorí má tiẹ̀ rántí pé ó ti ẹ̀ ti tẹ̀lé wọn lọ ọdún ẹ̀rí. ọlọ́run ò ní jẹ́ bí mi o ní ìmọ̀ kan tán rò. ọmọ mo ṣíkún wa ni. ṣé mo mọ̀ pé first operation ti gẹ́ ẹ̀ máa tẹ̀lé yín lọ ní ẹ̀dẹ̀ sílẹ̀ ó dáná. what? ó mì pé nǹkan tán mú mi wá ṣe ní ìbàyẹn yìí. trust you and I know you can handle it you can do everything for me. tí èmi ò bá fi inú mi ní oyún fífi ẹyin mi bí ọmọ kan ò lè ní ọmọ láyé yìí. what? number. Moliolina, Molombo Iloila, Amlomelo Malayo, Kolo Aikiwe. Oh, oh, oh. òkè aṣẹ́gbẹ́ kan ò sí ọ̀tá fà sókè tó ijó borí tó ṣe bàbá ẹ orogún àṣegbé kan ò sí ẹ̀san àké. ẹni hùwà ìbàjẹ́ tó yí dòbò rí tó ṣe bọ́bá yóò rohùn o tòkè ń wó ẹ o yé o ti ń dára rí ẹ dára o o o o o ti ń dára rí ẹ dára ẹ̀dẹ̀ mi o o o o bàbá mi dàbọ̀ ó ti dára rí dé dára mọ́ ó ti dára rí dé dára mọ́ ó máa ṣẹlẹ̀ lèmi o. Bó máa ṣẹlẹ̀.